الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا نعمة وجعل أمة الإسلام خير أمة وبعث فيها رسولا أمينا يتلو علي آيات ربه ويسكيها ويعلمها الكتاب والحكمة صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا بابا كولا olóòtú تو dà ẹ̀yin tẹ́ bá lè bá mi táàgì bàbá Kọ́lá Olóòtú eh, ẹ̀yin dà mo ní béèrè kan sí kejì tẹ́ ní láti dáhùn gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí gbajúgbajà gẹ́gẹ́ bí rédíò pìrìsẹ́ńtà ẹni tó jẹ́ wípé àwọn yóò mọ̀ pé àwọn yóò nígbàgbọ́ tí yín kọjá ẹni tí kàn ń ṣe program lórí Facebook lásán àbí lórí TikTok àbí lórí YouTube lásán amòye ni yín ọ̀jọ̀gbọ́n ni yín gbajúgbajà ni yín ìlú mọ̀nká bàbá Kọ́lá Olóòtú iye èèyàn tí bá ń wò mí lé lọ́wọ́ lákòókò yẹ bá mi táàgì bàbá náà èmi náà ti táàgì wọn gbogbo ẹni tí ọba nílẹ̀ ẹ bá mi kálọ ẹni tí ọba nílẹ̀ ọ lè yá ṣèbí èèyàn ń bọ́rọ̀ owó ọ lè yálà káyìí náà kí n fi parí tọ́ ọ bá ti níyè inú bóyá kó pa fóònù ẹ̀ tọ́ ọ bá ti máa ń tọ́ da sí tọ́rọ̀ mi ò bá ti yí ọ bóyá kó má wò àmọ́ bàbá Kọ́lá Olóòtú ni mo ní mẹ́sẹ̀gì fún mo ní béèrè nípa ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel ọ̀jọ̀gbọ́n ni yín tí gbogbo orú yín ọba dá sọ̀rọ̀ yóò bá ní àgbà kì í bẹ lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ àwọn náà ní tí wọ́n ní tágbàlagbà abẹ bá já àgbàlagbà dáadáa ní o Yorùbá tó ní àgbàlagbà ajá kì í bawọ́ jẹ́ bẹ́ẹ̀ ti dá sí ọ̀rọ̀ yìí tèmi tí mo wò ó tèkì táìmù mi díẹ̀ torí pé mo ní pé one hour bóyá thirty minutes lẹ́fíìsì program tí mo lọ tí mo lọ wò àwọn kan ní wọ́n pè mí sákèésí yẹn mo bẹ̀rẹ̀ sí wo mo bẹ̀rẹ̀ sí wo mo rí pé ah, mo fọwọ́dù ẹ̀ títí títí mo rí pé ah, ẹ kàn lo tọ́píkì Muyideen Agbala Gabriel àti ẹnì kejì yìí ni ẹ káàsán sí dáadáa lẹ́wà àná ọlọ́run nífẹ̀ẹ́ nìkan kan wálẹ̀ ọlọ́run kí ó dàbọ̀ ẹ̀bọ̀ wá àkú ọdún àkú ìyèdún ọdún náà ò ní dìbànújẹ́ fún wa ọdún sì ń lọ lọ́wọ́ o béèyàn bá pọra béèyàn bá pẹran lọ́la ẹran ọdún náà ni kí ló dé ọlọ́run kí yọ sí ọdún náà ní ọdún dùnú fún wa jálẹ̀ ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ni ń jọ ah monday tuesday kí lè ní sẹ́ni ni wednesday ni Ah, èní ni o ẹ má pẹrẹ ọba ti pẹrẹ lọ́la ọpẹrẹ jẹ ilé o tí ẹ bá pẹrẹ lé ní gan ọlọ́run jẹ́ aṣọdún ayọ̀ ẹ sì ń lọ náà ni. bàbá kọ́lá olóòtú ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel tẹ̀ dá sí mo ti kọ́kọ́ wo fídíò yín kan mo ríbi tẹ́ ẹ lọ lórí ọ̀rọ̀ yìí kí ni máa ń ṣàwọ̀ ẹ̀dá náà kí ni máa ń ṣàwọ̀ èèyàn tó já sí wípé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ nọ́mbà náà àdámọ̀ àwọn ẹ̀dá òun ni pé tí olówó àtẹni tí ò lówó tálíkà àti ọ̀tọ̀nkùlú èèyàn gbajúgbajà ìlú mọ̀nká ẹni yìí láwùjọ tí wọ́n bá jọ ń fa ọ̀rọ̀ ẹni yìí yẹn lọ́pọ̀lọpọ̀ ọmọ sọ̀rọ̀ fífọ̀ òun ni wọ́n fẹ́ tò sí lẹ́yìn sáwà tálíkà sáwà tálíkà àwọn èyí sèèyàn ni àfẹnitọ́lọ́run bá korí ire mọ́ nìkan ni ó dúró lórí òdodo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tájẹ̀tì wọn ni wípé táwọn bá sọ̀pọ́ọ̀tì ẹni tó lówó yẹn ó ṣeéṣe káwọn náà padà ráǹfààní kan wọ́n máa ń ro tálíkà pé táwọn bá sọ̀pọ́ọ̀tì ẹ̀ kí láǹfààní tó fẹ́ ṣe fáwọn. wọn wá rántí pé ó lè má fún yín lówó láyé tẹ́ bá dúró déédéé lórí ọ̀rọ̀ ẹ̀ wala yajrimanakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu wa aqrabu litaqwa Ọlọ́run ni ẹ má torí pé ẹ̀yin àti èèyàn ẹ sí ní good time ẹ wà ẹ ẹ ní relationship kan tó wà tó wà solid débi pé bóyá ó lè ní àǹfààní kan tó lè ṣe yín àbí táyìn náà lè ṣe tọ́rọ̀ bá dé Ọlọ́run ni ẹ dúró lórí déédéé ẹ fìdí òdodo múlẹ̀ afẹnitọ́nà bá koríire mọ́ ọmọkùnrin kan máa ń pè ní ọba Solomon bọ́mọkùnrin náà ti yatali kító ìsọkúsọ ń bẹ ó lóun lẹ́sìn fíríntì ń kalọ́ òun èsè kírísítẹ́nì òun èsè mùsùlùmí òun èsè àbọ̀rìṣà amátò ń ti bẹ́ẹ̀ èèyàn ní láwùjọ wa wọ́n sì ní làákàyè làákàyè náà ní dà láàmú lọ́dà bíi pé ní òjò lẹ́sìn tó ń ti bẹ́ẹ̀ ó sòdodo ọ̀rọ̀ láwọn agbègbè ọ̀rọ̀ ibi mo ṣe gbọ́ ah eléyìí mà ní làákàyè kọ́dà padà ráwọn àfa àtàwọn onítùmọ̀ àtàwọn onílàákàyè míì padà lọ lè kọ́mẹ́ntì mo rí kọ́mẹ́ntì àwọn àfa àwọn mùsùlùmí wọ́n ní ẹlòmíì wọ́n sọ àgbàlá Gabriel wòlíì ọlọ́run àṣebá ilẹ̀ yìí òpònú tó iyì ayé ó ṣókùnkùn lójú yín bí ẹ bá ti ní followers tá ti kọ́mẹ́ǹtì tá ń tẹ followers ẹ̀ mọ̀ pé bí wọ́n ti ń tẹ followers lórí ẹni tí ò lẹ́sìn yẹn bẹ́ẹ̀ ló ṣe pọ̀ tóun lórí ọ̀pọ̀lọpọ̀ tí máa ń sọ yẹn bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn àwọn táàlìkì wọ́n pọ̀ láàrin wa nìyẹn ó ṣókùnkùn sí yín ẹ̀yà òpònú ẹ̀yà ọ̀dẹ̀dẹ̀ bíi pé bọ́ bá sọ̀rọ̀ ọlọ́gbọ́n ṣèitán ó sòdodo láwọn ọ̀pọ̀lọpọ̀ gbà èèyàn ya táàlìkì tó bá wọn ẹ mọ̀ pé ẹ wá sọ pé sheik ẹ lọ ka kọ́mẹ́ntì àwọn mùsùlùmí sheik wàlí ọlọ́run sẹ́yìn á máa jẹ́ káfíìrì kó jẹ́ wàlí ọlọ́run ó lóun ò lẹ́sìn ọlọ́run bá a fọ̀nà mọ́ bàbá kọ́lá olóòtú ọlọ́run bá ń fọ̀nà náà ọlọ́run bá a ìdáyà rẹ̀ fún yín àtàwọn àtìyín náà ọlọ́run kó mú adó lórí dáadáa ọlọ́run má sọ wá nù. babakọ́lá olóòtú àti irú yín bẹ́ẹ̀ kí ló dé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àfojúsùn wọn pẹ̀lú tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ṣé èèyàn máa tóbi tóbi kọ́ kọjá àbáwí ni tí yorùbá bá sọ fún yín pé ẹni ayé bá ń fẹ́ kì í lárùn la ẹni tó bá jẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbá wọlé bẹ́ẹ̀ àwọn èèyàn tètè ráṣìṣe rẹ̀ ní tí wọ́n bá ń wá tọ́ bá ń wà nù ọlọ́run bẹ́ẹ̀ tọ̀hún ti wọlé jẹ́ gbajúgbajà tó bọ́ọ̀ tí wọlé máa ráǹfààní ẹ̀jẹ̀ tó tó bá ṣe mistake tó bá rí pé àyìn ah, tó ṣe yóò kù díẹ̀ káàtó ọgbọ́dọ̀ jẹ́ ọmọ kọ́mọ bá ṣe mí mọ́ bàbá kọ́lá olóòtú kílẹ̀ tó ń wá ọlọ́run ti gbé yín ga ẹ ti dẹ́ni yìí kọ́dà mo máa ń sọ lẹ́yìn yín mo ní bẹ́ẹ̀ bí bàbá ní ọlọ́run fún yẹn ní ayé lò bàbá yìí ti rí ayé lò kálíkì àmọ́ ọmọ bàjẹ́ mọ́ àmọ́ gbogbo tí ẹ máa fi kọlifáyé yẹn pé ẹni yóò gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí gbogbo ẹ̀ lẹ́ máa ń dẹ́wò lórí péjì yín ló bẹ́lọ̀ ìdáyà fún yín at the same time gbajúgbajà tẹ́ ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ jẹ́ mò ń bọ̀ wá bí béèrè tí mo fẹ́ béèrè torí pé ẹ ẹ ẹ gíf àwọn information kan lórí rédíò station àwùjọ àpébẹ̀lẹ̀ wa ẹ fìdí ẹ̀ múlẹ̀ ẹ fún wa lẹ́rìí ẹ̀ bó lẹ ti gbọ́. bàbá kọ́lá olóòtú at the same time àwọn tí wọ́n ní ìbí tiyín lágbàáyé tí wọ́n jẹ́ rédíò pírẹsẹ́ńtà bíi tiyín táwọn náà jẹ́ gbajúgbajà tí wọ́n jẹ́ mùsùlùmí ẹ má ti lọ jìnnà ẹ lọ north àwọn tí wọ́n jẹ́rú bíi tiyín sáwọn máa ń dà pọ̀ ẹ̀yin kan náà mo ti mo ti pass message sí yín ẹ̀ wò bẹ̀ ẹ̀ yẹ bẹ̀ wò ẹ̀yin kan náà ẹ̀ ń lọ mọ́kà nígbà tó bá wù yín ẹ̀ ń lọ umra nígbà tó bá wù yín ẹni tó bá jẹ́ christian gan kò yẹ ká ní bìlífù nínú yín ẹni tó bá jẹ́ lẹ́bọ kò yẹ kó ní bìlífù nínú yín ẹ̀yin kan náà máa gbé àwọn abọ̀rìṣà wa wọ́n máa polówó ifá ṣé followers náà lẹ́wọ́ débẹ̀ ẹ ti ní followers ẹ̀bùn tọ́lọ̀ máa bóyàn tára yé máa fi kóyàn di ọlọ́run bóyìn ẹ̀ mọ̀rọ̀ gbé kalẹ̀ ó kú bẹ́ẹ̀ ti lò ó báyé bá dáa kálíkì àmọ̀ dáa lókù bẹ́ẹ̀ tí mo rọ́ sọ yàwó yẹn náà máa sọ bẹ́ẹ̀ ayé ò ti gbọ́ wọn ìkí ọlọ́run ni ìdẹ̀ra ọlọ́run ni ó kú bẹ́ẹ̀ ti lò ó tí òfin ní dìbò lẹ́jọ́ burúkú pé ǹjẹ́ ẹ̀yin kan náà ẹ gbé àwọn abọ̀rìṣà wa wọ́n máa polówó ifá ẹ̀yin kan náà lẹ́ẹ̀ máa polówó ìsọjí kan bẹ́ẹ̀ o ẹ gbé àwọn. àbítọ̀ bẹ̀rẹ̀ kúfùrù kúfùrù lókun gbàtẹ́ ẹ bá ń kílè mu mùsùlùmí ẹ gbọ́dọ̀ dúndò pé rédíò pìrìsẹ́ńtà lẹ́yìn ẹ̀yin fírì yìí tó bá wù yín ẹni ayé ni yín sọ́nà náà ń fírì yín ẹ béèrè dájú ẹ̀ lọ́dọ̀ àwọn àfa àtẹ́ ẹ bá súnmọ́ mùsùlùmí lẹ̀ ń kílè àmẹ́ ń dàrú bẹ́ẹ̀ ṣe wọ́n ń dàrú ẹ̀yìn kan náà lẹ́ ń gbé àwọn àfa wa tí ń tẹ yẹ̀pẹ̀ tí ń polówó yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ títẹ̀ ẹ̀ mọ̀ pé gbajúgbajà tẹ́ ẹ jẹ́ yẹn ìlú mọ̀nká tẹ́ ẹ jẹ́ yẹn orúkọ tẹ́ ti níyẹn àwọn ayé tí wọ́n ti nífẹ̀ẹ́ yín yẹn tí irú yín bá ti polówó nǹkan kọ́dà kọ́ tako òfin ọlọ́run àwọn èèyàn ò fìfẹ́ yín gbà ẹ wóye èèyàn tẹ́ fi ti yín kó bá mandala ala falahu mislu ajri fa'ilihi àdìsí anábì wa muhammad sallallahu alaihi wa sallam ẹni tó bá fọ̀nà dáadáa mọ̀ yẹn gbogbo yé yẹn tó bá tọ̀nà yẹn ẹ̀ máa gbalada lọ bẹ́ẹ̀ náà lè dá kejì ẹ dúró lójú kan àwọn èèyàn tí wọ́n wà lágbàáyé táwọn náà táwọn ayé kún wọn jẹ dùn yẹn lọ wọn ò dápọ̀ ẹ jáwọn èèyàn mọ̀ ní tó bá ta kẹ̀sìn yẹn má polú ẹ̀ mọ́ ìyẹn lèmi kọ́kọ́ ń bá yín fà tẹ́lẹ̀ pé àwọn eléyìí ṣe ń kílèmù rédíò pírẹsẹ́ńtà tẹ́ ń kílèmù ìlú mọ̀nká ẹ̀ wá ń dá gbogbo ẹ̀sìn pọ̀ ẹsẹ̀ rírí ayé yìí tẹ́ bá mọ̀ tọ́jú òdodo ẹ ti mọ̀rọ̀ gbé kalẹ̀ ẹ ti mọ̀rọ̀ sọ ọlọ́run ní báyìí yín jẹ́ ọ̀tá ò sì ní borí yín ọlájọ kan sódì àwọn adé ọlọ́run àwa ò ní fẹ́ràn yín à ní gba tí yín àwa ò ní kó mùsùlùmí ni ẹ ti wá ń polówó ìsọjí wòlíì yìí wòlíì wòlíì tó gbóná rè o àwọn wòlíì tí tí gbogbo ẹ̀yin èèyàn kí ni tí yín pẹ̀lú wòlíì. ìgbàgbọ́ yín ti yàtọ̀ ẹ̀yin jẹ́ mùsùlùmí àwọn jẹ́ kírísẹ̀ ẹ̀yin gbọ́ ọlọ́run balẹ̀ lẹ́yọ̀ àwọn gbà ní mẹ́ta ẹ̀ tún wá sọ pé wọn ò gbọ́dọ̀ fún yín ní jíngù ọjà wọn kẹ́ẹ̀mọ́ ẹ kẹ́ẹ̀mọ́ latan àgàbàgebè ni wọ́n ń pè bẹ́ẹ̀ mùnáfíkì. mọ̀rọ̀ yín ẹ̀dùn olójú kan iyì ti wà orúkọ ti wà ọlọ́mọdé ó bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ máa gbé àwọn bàbá àwọn oní àwọn olóye nìyìn ọ̀jọ̀gbọ́n nìyìn mágàjì sọ̀rọ̀sọ̀rọ̀ àbí ó ní oyè kan tí wọ́n fún yín kẹ́ gbé àwọn àwọn wòlíì wa àbá àwọn babaláwo káwọn náà máa sọ pé ìwé ifá ìwé ifá ifá àfa àtẹ gbé wa wákàmì kan bẹ tí mo dá tí mo ní súfí nílẹ̀ yorùbá àwọn òòjọ́ ti bí kíbi ooo ẹbọ pọ́nbélé làwọn mú níṣẹ́ ariwo yẹn wọ bíbáyìí ariwo yẹn wọ bíbáyìí ariwo yẹn wọ bíbáyìí Súfì nílẹ̀ Yorùbá àwọn òwò wọn ò jọ ti bí kíbi ìhò ẹ̀bùn pọ́nbélé làwọn mú níṣẹ́ kátẹ̀yẹ pé kò jẹ́ kí ní kan sí wọn o wọn ń sọ níta gbangba para ẹ̀sìn wa ni. àáfà tí mo wá gbé fídíò àáfà yẹn àáfà ló pe rẹ̀ ìgbà tẹ́ ẹ fún mi lésì ẹgbẹ́ ẹnìyẹn wá sórí lórí péjì yín péjì yín tó jẹ́ pé crowd ti ń bẹ lórí péjì yín bóyá ní ń bẹ lórí lórí lórí àwọn péjì mi lẹ Yorùbá èyí tó kù ní bó lẹ́sẹ̀ lò ẹ jẹ́jú ìyàwó ayín á ṣèṣirò ẹ iyì yẹn ẹ ṣèṣirò ẹ ìtọ́ ta kò fi ẹ̀sìn ẹ̀dẹ̀ gbẹ̀yẹ̀ wá èló làwọn èèyàn fẹ́ fún yín orúkọ wọlé ẹ̀ ti ní kí ẹ tó máa kí lóyún bá débi kí ẹ máa gbé èèyàn tí ń tẹ yẹ̀pẹ̀ wá èèyàn tí ń tẹ̀ yẹpẹ̀ àwọn òwo ni wọ́n jọyín tí wọ́n jọyín lágbàáyé bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ìlú mọ̀nká bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ rédíò pìrìsẹ́ńtà bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n wá ń polú ẹbọ tó tó bá wọn ẹbọ ìmọ̀ ìyẹsẹ́wò yẹpẹ̀ títẹ̀. àáfàá yẹn wá wá òun náà bẹ̀rẹ̀ sí fún mi lésì ń dà rẹ́tìlé ní o kò dájú kọ mí o ìgbà tó náà rí ẹ̀yin nígbà tẹ́yìn rí fídíò yẹn àáfàá mi náà ń pè lẹ́lẹ́bọ yìí ajẹ́pẹ́ni tí máa ń pè yín lẹ́lẹ́bọ yóò pe àwọn tí ń ya scan lọ́sibítù náà lẹ́lẹ́bọ babakola olóòtú ìyẹ̀pẹ̀ títẹ̀ nasara dáìlì nkisu ọmọ omi náà rí àwáyí tùràbí scan hospital tẹ́ fi wé yẹ̀pẹ̀ títẹ̀ yẹn tẹ́ ẹ bá fẹ́ lọ́rìn àjò ìrìn àjò dáa kọ̀ dáa ṣé ẹ lè lọ béèrè lọ́spítà ṣe purpose scan ni yẹ̀pẹ̀ títẹ̀ náà wà fún kúlẹ̀ ayé alamọ́n fi sàmà wá ti wọlé adìlẹ̀ gáíbá ìlọ́lá ọlọ́run ní ìmọ̀ kọ̀kọ̀ ẹnìkan ò máa fi mi ọlọ́run scan le fìdí ẹ̀ múlẹ̀ lọ́sípítà ni pé ìbejì lọ́mọ yìí nígbà míì sì máa tà sí wọ́n lè ní ìbejì ní tẹ́ẹ̀bì lẹ́yọ̀ kan wọ́n lè lọ́kùnrin ni tí ó dìtẹ́ẹ̀tì pọ́kùnrin ni obìnrin lẹ́padà bí wọ́n lè ní may lẹ́bìmọ ẹ lè padà bímọ ní june wọ́n lè ní june lẹ́bìmọ ẹ lè padà bímọ ní october wọ́n lè dìtẹ́ẹ̀tì yẹn ni ǹjẹ́ scan lè sọ bóyá olóríire lọ́mọ yẹn àbólórí ibú ṣé scan lè sọ irú iṣẹ́ tó yẹ kọ́mọ yẹn ó ṣe tí ó fi rọ́wọ́ mú in tí wọ́n fi yẹ̀pẹ́ dì tẹ́ ẹ̀ ti ṣẹbọ pẹ̀lú Allah ni ọlọ́run nìkan nìmọ̀ yẹn wà lọ́dọ̀ ẹ̀ kò sí ní kápẹ́ ẹnìkan ìyẹn nìkan ló yẹ kẹ́nìkan fẹ́ sẹ́síkà lè dì tẹ́ ẹ̀ ti pé ìràwọ̀ lágbájá àti lágbájá lẹ́yìn blood group tó máa ń wò àìmọye èèyàn ní òsìwò blood group rárá tá a fẹ́ra wa tá a bímọ tá a bímọ lẹ́jọ́ òsì tí òsì kàkà àmọ́ bí ẹ bá ti lọ lẹ́ lọ blood group kó tó fẹ́ra wọn ìyàn da ìgbàgbọ́ láàmú ẹni ẹgbọ́ ẹwẹ àwọn ọmọ tán ẹgbọ́ mẹ kọ́mọ́dé Adnan ọyá gọ́fà mo ń sọ̀rọ̀ tí láàgbọ́n bá yẹ sọ elélẹ́gbẹ́ ọ wù mí kí ọlọ́run mi máa wà fáà tí wọ́n súnmọ́ yín tó wọ́n lè sọ fún yín pé mùsùlùmí lámọ̀ yín àwọn tí wọ́n jọ yín lágbàáyé irú kílà báwo làwọn ṣe mìíntì crowd wọn tí ọ̀ kọlu ẹ̀sìn wọn ò ní ẹ má fìdí ẹ̀sìn mi múlẹ̀ mọ́ lórí péjì yín mọ́rọ̀ yín èyí tẹ́ wá ṣe léni tó padà tó kàn mí rèé sẹ́rí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel tẹ́ dá sí èmi ọ̀rẹ́dì láti dá sí tẹ́lẹ̀ èmi ní programu kan tẹ́mi ń bá lọ tẹ́lẹ̀ mo tẹ̀ sí episode one episode two episode three náà mo fẹ́ mo kọ́lọ̀ fún mi láàyè ọdún ni ò jẹ́ kí n tẹ́ra tẹ̀síwájú èmi wá ń bọ̀rọ̀ lọ mo wá ní bẹ́ẹ̀ni sẹ́rí ọ̀rọ̀ mú ìdí ni gbé mi lórí programu yẹn ni mo ní ìṣòro táwa Yorùbá nírè ibi tí ọ̀rọ̀ ẹ̀sìn bà wá tó kó bá wa dérè mo ní tí ọba tí ọba sí ọ̀rọ̀ ẹ̀sìn ni ó ṣeéṣe kí síwájú ó ti dé bá wa nílẹ̀ Yorùbá jù báyìí lọ. wa alaikum salaam àtúntò ee Kamaludeen Kamaludeen ọmọkùnrin ti dé ọmọ mi ti dọkùnrin yẹ́yẹ́ o mashallah ìgbà wo ah, àná ọyá jòkójòkó bàbá rẹ ń ah, ẹ jẹ́ gbọ́dọ̀ fún wa lórí fúlgámù masha allah ọ ti gbàgbé kéwú báyìí tó alhamdulilayi ń bọ̀ sẹ́kà ti gbàdúrà lọ ti wá. lọ́kọjá ok ah tó ń bọ̀ mi ma bọ́ra à ń tẹ̀lé mi ẹ bá mi táàgì bàbá Kọ́lá Olóòtú ibi tẹ́mi bọ̀rọ̀ dé mo wá ní ibi tọ́rọ̀ ẹ̀sìn bá wa dé nílẹ̀ Yorùbá ìfàsẹ́yìn tọ́rọ̀ ẹ̀sìn kó bá wa nílẹ̀ Yorùbá mo ní kọ́dà bólóṣèlú bá fẹ́ yàn wá jẹ́ tó bá fẹ́ ṣe jàǹbá fún wa abẹ́ ẹ̀sìn làwọn ló gọ sí mo á ní Yorùbá ìran Yorùbá ìtumọ̀ Yorùbá gangan mo gbé wa sáré mo á ní Yorùbá wa rí i pé ìgbà tẹ́sìn ti dọ́dọ̀ wa kálukú wa fẹ́ gbọ́ sábẹ́ ẹ̀sìn láti máa fẹ̀sìn jẹun máa kàmọ́ ara wa mo lọ́jọ́ jásí pé kálukú ìṣòro ìjẹ́ mùsùlùmí àbí ìjẹ́ christian àbí ìjẹ́ abọ̀rìṣà ìṣòro tí kálukú mà tọjọ wà general ọjọ́ spiritual challenge ni o ọjọ́ family kìíní kan ni o eh, ogun ogun kìíní kan ni o kálukú mà pèmbè bọ́bá wa jẹ́ mùsùlùmí tọ́ba jẹ́ àfa tọ́ba jẹ́ wàásí tiẹ̀ ni pé fìdí ẹ̀ múlẹ̀ fún mi pé ogun ń bẹ o àmọ́ dìrọ̀ mọ́ lọ́hùn máa pe ọlọ́hùn bẹ́ẹ̀ ni tó bá jẹ́ christian gbé etọ́ jésù lọ jọ́gbọ́ jésù yé bẹ́ẹ̀ ni tó bá jẹ́ àbọ̀rìṣà gbé etọ́ ọ̀rúnmìlà lọ jọ́gbọ́ ṣàgóyé mọ́níkàlùkù tí a mọ̀ yìí pé táwọn bá ń so wọ́n pọ̀ mọ́ ọlọ́run àwọn oníròúnjẹ jẹ wọ́n wá dúró lórí kánmà pariwo ogun ayé ẹ máa bọ̀ kí ogun yìí ó lè bá ṣẹ́ bọ́sẹ̀ gbẹ́ ògùn ẹ padà ìṣòro yìí àjọ níní wọn wá fẹ́ tú kálukú lẹ̀ wọ́n ti mọ̀ pé táwọn bá ń jáde every day táwọn bá ń polówó ogun ayé ìdí ayé àṣàṣì ayé ìlọsíwájú bọ́sẹ̀ gba ògo kálukú ọmọ mọ̀ pé wáyé tẹ́ fi jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn ó yé wa bá a ṣe kírun ntọ́ba àrùn jẹ́ ntọ́ba ìrún jẹ́ ntọ́ba ìwàlá jẹ́ ntọ́ba àdì jẹ́ wáyé tí kálukú fi gbọ́ yé wáyé tẹ́ fi jẹ́ kí solúsàn àṣàṣì àránsí ìyẹn àlìjánu kọlù yẹn ẹ jẹ́ kálukú náà gbọ́ yé kásìmọ́ solúsàn ẹ̀ ṣèbí tálù àlábájá ṣèbí èèyàn tàbí wàlá sí i kálukú wá gbọ́ sí pé ìmọ̀ dẹ́rù ogun ayé báyàn ah, ah, ìmùlẹ̀ àwọn àgbà ayé ń bẹ o ayé ń bẹ o tí wọ́n lè dà yẹn lẹ́rù nù sẹ́wọ̀n ọ̀dà wọn lẹ́rù nù ni wọ́n ráyè tiktok máa ní pé ìran yorùbá ìṣòro tí kálukú jọ ní tọ́wà general òun ni yorùbá gọ̀tì láti máa fi scam ọ̀ra wa mo ní wọn ò ní kọ́ yẹn tọ́ jésù gangan lọ mo ní ẹ wo ọ̀rọ̀ ọmọkùnrin tí ń lọ lọ́wọ́ ibi tí ọ̀rọ̀ mú ìdí nìtì ìyàwó lé sọ́dọ̀ mi nìyẹn mo ní yorùbá máa tájẹ́tì láti gba owó lọ́wọ́ ẹ̀ láti sọ dẹrú sọ di ọmọ àjọ wọn at the same time but wọ́n lu ọ̀nà ìṣòro tọ́wà general bíi ogun ìdílé egun ìdílé ẹ máa bọ̀ ègún òdílé tó ní ọ̀ní bẹ́ẹ̀ gbẹ́gbẹ́ ọ̀ní rí ọwọ́ tìbọnù ègún òdílé tó ní kọ́ kàwé tán kọ́ ọmọ ìrìsẹ́ bọ́ fẹ́ pa ogun náà rẹ lẹ́nìí tì ẹ́ parẹ́ nìwọ́rí bọ́ ti rí hun ìran haúsá ò rí bẹ́ẹ̀ haúsá ò ní wá sórí rédíò kí wọ́n máa polówó ìdè ìdè ẹgbẹ́ omi nílé ẹni mo gbàdúrà fún yín lẹ́ni ó lè burú fún wọn wọ́n mọ̀ ti wí báyìí ròní Yorùbá ò ní ṣe bẹ́ẹ̀ Yorùbá lọ bọ́ síbi ìṣòro tọ́jọ́ wà general ìṣòro tá a jọ níní but ìran Yorùbá wà lọ bọ́ síbi ìṣòro yẹn láti máa fi dúpù everybody wọ́n jẹ́ kí wọ́n máa ní program lórí rédíò lórí ìyẹn ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́jáde dúpù pẹ̀sẹ́ntà náà máa ráwọn èèyàn kan gbé wá fún interview bàbá ẹ bá wa ṣàlàyé lórí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ tálọ́dọ̀ láàmú tó ṣàkóbá fóun náà tó náà fi gún ìkè lẹ́ni tí ò tí ju sixty five years lọ tó náà ń tẹ̀pa ẹ̀yin eh, bàbá yẹn bá wa ṣàlàyé àwọn ọmọ ológo ah ọmọ ológo láti gbàtà bá ti bí ni oníjójó rògbòdò ọlọ́run tọ́jọ́ dá wa sọ pé ìwọ ó pè wọ gúnlẹ̀ special ọ sọ fún wọn ni ìwọ ọlọ́tí ìwọ oníjìbìtì ìwọ ọ̀daràn ìwọ kírímínà ìwọ àfáà tó ń báyàwó ìyàwó sùn ìwọ àfa tom forty celebrate tom fi ṣe celebration ọdún ìwọ àfa òní jìbìtì ṣé ìwọ lọ́lọ́run wàá pè kalẹ̀ yóò máa wá sọ àṣírí ìgbésí ayé ẹlòmíì fún ọ yorùbá wa gọ sábẹ́ solution yorùbá wa ó wá jásí pé ìjáde yorùbá lórí lórí tiktok lórí facebook lórí youtube ìṣẹ́gun ìdè nígbòdúmọ́ ìdè ìtúsílẹ̀ àwọn ayé mélòó làwa yorùbá àwọn owó gan ní ń dè wa gan mélòó ni population wa àwa scam ara wa ẹ máa tẹ̀síwájú ẹnu ẹ lájọ wa ibi tí mo bá dé nìyẹn mo wá ní ìyẹn ló ṣẹlẹ̀ pásítọ̀ tí màá pè ẹ́ màá pè ẹ́ mo wà lórí mo wà lórí program ni màá pè ẹ́ ok ok gbé fóònù fún wa gbé fóònù fún wa gbé fóònù fún wa gbé fóònù fún wa hello salaam aleykum ẹ lẹ́yìn àti dáadáa Asifa wọn ní na náà E rà. ee àti àsífà ẹ àti màlàkà tí wọn ní paste. àdúgbò wo lẹ́yìn wà yìí. ẹtọ ẹta yẹn fún ná ẹta yẹn fún hello jẹ́ kí wọ́n ta àsífà onípèsè tí wọ́n ní yẹn fún ẹ náà. ibo lọ ibo lọ àdúgbò lọ wà yìí. àlọ́dọ̀ àtàníwìrì nìyẹn náà. gbé fóònù fún wọn gbé fóònù bẹ́ẹ̀ nìyẹn. sí lọ́dọ̀ àtàníwìrì náà wà yìí àbí. ọ̀gá yín ń kọ́. tọ́ ah, ẹ má bínú kí ló dé <laughs> èmi àwọn dàrí ẹ̀ tìyàn pé kọ́ lọ́ọ́ ra nǹkan ṣe àmọ́ ìgbà tó ti wá débẹ̀ mo ní láti ah bo ni mo bọ̀rọ̀ dé yìí ṣe ẹ̀ ń tẹ̀lé mi sá bàbá Kọ́lá Olóòtú ọ̀rọ̀ tẹ́ ń wò yìí ọ̀rọ̀ Muyideen nìyí sẹ́rí ọ̀rọ̀ yìí ti wà controversial mi ò fẹ́ dá sí but ibi tọ́ ibi tí mo ti wọlé síbi ọ̀rọ̀ yìí ni ṣe ìgbà tí mi ń bá program mi lọ mo wá ní Yorùbá fẹ́rẹ́ tàn dépò wípé tán bá ti rí yàn bí ìgbésí ayé wọn ṣe dá aláre ń tọ̀hún ni wọ́n mọ̀ sá wọ́n tún wá sánà bí tọ̀hún ṣe dẹrú àwọn wọ́n kí rẹ̀ salamu alaikum ra yìí tán bá ní ẹta yìí tán bá ẹta yìí tán bá ní fún un kẹwàá kó má padà sáà ọ̀nà tó ti wá yẹn jìnnà ọ̀nà gánà jọ̀fà lóhùn ni ẹ wá jẹ́ kó lọ sí ẹ bá mi júwe ibi tó ti lè rí màlàkáàtì náà rà fún un. ah màlàkáàtì máa wà lódà ah tani mojú tó ń ta ẹjú bi ẹyin níbi àfa ìdí àpé mi báyìí ní akẹ́ tó dé òde aláwùsá mi báyìí èèyàn nìkan wà ń bẹ̀ àfa ṣé ó dà pé ànúrù làwọn náà ń jẹ náà ànúrù ló dà pé wọ́n ń jẹ. Ah, ṣe gbọ́dọ̀ ìmáàmù lọ lọ́njọ́ ní yẹn àbí ń bọ́ lọ́tí lọ́la ní yìí. lọ sí ẹni yìí wà lóun ọmọ ẹni tó ń ta nǹkan islamic máa lọ sí ọ̀nà bí àpẹjà yẹn níbi nǹkan tó débi òde aláwùsá yẹn ẹnìkan ń ta ẹnìkan náà ń ta mí ọlọ́jẹ́gun owó kùn báyìí sá. Hmm. Hmm. mi mọ̀ bóyá Sufi nílẹ̀ Yorùbá àwọn òjò ti bí kíbi ooo ẹ̀bùn pọ́nbélé làwọn mú níṣẹ́ kátẹ yẹ̀pẹ̀ kò jẹ́ kínní kan fún wọn o wọ́n ń sọ níta gbangba para ẹ̀sìn wa ni Súfì nílẹ̀ Yorùbá wọn ò jọ ti bí kíbi o ẹbọ pọ́nbélé làwọn mú níṣẹ́ ìgbà tí wọ́n ń bọ̀rọ̀ lọ mo wá ní mo ní ìmọ̀ tájẹ̀tì èèyàn bẹ́ẹ̀ yóò ṣe dẹrú bẹ́ẹ̀ yóò ṣe dọmọ àjọ wọn tí Yorùbá fálù mo níyẹn ló bí ọ̀rọ̀ pásítọ̀ tí ń lọ lọ́wọ́ yìí mo ní pásítọ̀ kan tí wọ́n ń pè ní àgbàlá Gabriel mo ní jọ́tọ̀ pàdé ọmọkùnrin tí wọ́n ń pè ní Muyideen yìí mo ní ó kó lè béèrè pé Muyideen lẹ́yìn ìpèrè yìí ṣé ẹ ti di kírísítẹ̀nì kọ́ wá sọ rísìn òun ò lẹ́sìn o òun ti di mùsùlùmí o òun ti di kírísítẹ́nì o òun ò kírun o kọ́ wá wádìí ok a fẹ́ ràn yín lọ́wọ́ a fẹ́ gba owó fún yín. mo á ní kọ́dà kọ́ wá tẹ̀lé dé mọ́sálásí tọ́mọ̀ yìí ti ń kírun tó bó ni ọba ṣe ní ìtọ́lọ́wọ́ àwa gbogbo àwa mùsùlùmí pé mo rí ọmọ yìí àgùntàn yìí mo fẹ́ kẹ́ dá padà mo ní àmọ́ bó ṣe gbọ́ Muyideen òun náà ti wọ pé òkè tájẹ́ẹ̀tì méjì ni ó ti kọ́kọ́ rí pé ẹ bá wa ní church ọmọ ìjọ ti tún lékún nìyẹn mo ní kò jọ wádìí àwa èmi ò ní pàdé yàrá náà ní ti fẹ́ nà lọ́wọ́ nìkan wá ní Joshua lòun kíníkan lòun ẹ ìtí mo ọ̀tọ̀rọ̀ bá Muyideen gẹ́gẹ́ fún rẹ̀ ẹni yìí ní kí n káwọn lóògùn alẹ oògùn alẹ tó confam ní kọ́lọ́ mọ́fì owó di ọ́ sọ́ọ́dí tó bá lo gbogbo àgbọ̀mọ ayé yìí tí ọba ti sí owó lọ́wọ́ èèyàn ń ṣe rẹ̀ ni àná ọlọ́run ní fèmí àti yín lọ́lọ́ mọ́fì owó jẹ wa ìdùnnú ayérayé ọlọ́dẹ ọmọ jẹ́ tiwa prọ́sẹ̀sì ni ó ní di ìdùnnú alẹ tó confam ní kọ́lọ́ mọ́fì owó wọn wa má wàá járí bànújẹ́ má tẹ́ni bànújẹ́ tiwa má jà má ni alẹ pẹ̀lú ògùn ọlọ́run àsákàrí rẹ̀ yóò máa ń nani. kọ̀nfàmù nìyẹn o ale ale ale ah owó ni ẹ tọrọ owó gidi ọlọ́mọ fowó wọn mi ọlọ́run o gbogbo ọlọ́gbọ́ ọlọ́run o má fi owó jẹ mí ọlọ́run àjọkọ̀ ọ̀sàmí dáadáa owó ni kọ́ bá ti lówó lọ́wọ́ tó wó ń bẹ́ẹ̀ wèrè lọkùnrin tí ń bóra ìwé ìyẹn dúdú tó ń bóra sọ ọ ti lówó lọ́wọ́ obìnrin ọgbà tiẹ̀ ọ nídìí kọ́ ọmọ kó sẹ́ni sọ́run obìnrin ọ bá rí náà dáradára sówó ń bẹ obìnrin ọ tẹ̀lé o ẹ̀yin kí ni yẹ ẹ̀yin à ọ̀rí máa dùn sí bẹ́ẹ̀ tọ̀ lówó lọ́wọ́ olùsí ni ọjọ́. ẹ̀ ń tẹ̀lé mi mo wá ní ìtajà ti dàn mọ́ èrò gbogbo ẹ̀ ń ṣe lẹ̀ o agara òní dèmi àti ọlájọ́ kan sọ̀rọ̀ iwájú ọlọ́run ọlọ́run ní fowó wọn owó ni oògùn alẹ́ tó confam manpower tó confam owó ni tí èèyàn bá ní owó lọ́wọ́ tó bá fi dìtẹ́ẹ̀tì pé òun ò lè ṣe dáadáa káì tó bá mú tálíkà ló ti fẹ́ pọ́ sálì kìámà tó bá ń bẹ ní ọwọ́ gidi ẹ kọ́ tó mọ̀ pé jẹ̀díjẹ̀dí ń bẹ lára ẹ̀ ọ̀nà dín mo wá ní níjọ́ tí Àgbàlá Gabriel ti pàdé ẹ̀ ló yẹ kó ti mọ̀ pé mùsùlùmí lélẹ́yìí mo ní bọ̀ tájẹ́ẹ̀tì rẹ̀ nítorí pé òun náà fẹ́ kí jẹ́mọ́ òkun kò wo tẹ̀sí mọ́ màá ní mistake tó ṣe nìyẹn ìyẹn ni fídíò táwọn èèyàn wò ìgbà tí màá wá ṣe fídíò ẹlẹ́ẹ̀kejì máa rí pé èèpè èébú mo á fi rìlíìsì fídíò ẹlẹ́ẹ̀kejì pé ẹ̀yin tẹ́ ń bíjà Àgbàlá Gabriel mímọ tí mò ń sọ o ibi tí mo ti wọlé sínú ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó di pé àwọn blọ́gà kálukú ti ẹ ti sọ ẹ ti sọ di fúrákàsì kí ni tèmi pẹ̀lú yẹn ibi tí mo fi dá sí nìyẹn ìgbà tí mo wá dá sí níbi fídíò mi ẹlẹ́ẹ̀kejì yẹn nìyá wa káwá wò láti lẹ́kí bí mo ṣe sọ ìyá wa yìí wá pè mí pé ọmọ tá à ń sọ̀rọ̀ nípa èyí mú ìdí nì ni wọ́n pè wọ́n láwọn ti gbé e débi tí àwọn fẹ́ gbé e dé wọ́n ní káwọn mùsùlùmí náà gbé e. ìyá wa yìí ní sáà mọ̀ wò rẹ̀ ni sẹ́mi ọmọ pé ìdààmú mùsùlùmí kan ìdààmú gbogbo wa ni ká gbé mi tí wọ́n gbé dé kí n wá ọmọ yìí kàn ṣé àwọn pé ní tíyá yìí náà gbà wọlé sí mi kí ni wọ́n gbà wọlé ọ̀nà ẹ̀sìn ni pé wọ́n ní àwọn ti gbé débi tí àwọn fẹ́ gbé dé káwa náà gbé ìyàwó àyíwá ni kí n ká bá mọ bá a ṣe lè rí káwọn tiẹ̀ kọ́kọ́ ṣe kó tiẹ̀ kọ́kọ́ dùn rí náà ẹ̀kejì kí n wá lọ kí ìyá rẹ̀ ọ́ ṣàdúrà fún káwọn fún ìyá rẹ̀ ní ní nǹkan wọ́n ní torí pé àwọn wo fídíò bí tó ti dìgírèsì ìyá pé kíyà rẹ̀ ṣe kọ́kọ́ bùn ládùúgbò àná ká tó wá tẹ̀síwájú kí ni ìgbésẹ̀ táwọn ọba gbé lórí ẹ̀ wàláì wọn sọ ju báyẹn lọ. ìyẹn ló jẹ́ kí n ṣe fídíò mi pé ẹ̀yin èèyàn tá a bá bá mi rí Muyideen Àgbàlá Gabriel o mo fẹ́ rí ó sì dijọ́ kejì ẹ̀ lóòótọ́ òun gan fún rẹ̀ ọlọ́wọ́ sì kádàrá kó pe nọ́mbà mi ẹ lọ́bọ̀lọ́wọ́ ó lóun wà ní Ìbàdàn mo ní mò ń bọ̀ wá sí Ìbàdàn bí mo ṣe gbàgbàdàn lọ náà nìyẹn níjọ́ Thursday tó kọjá yìí mo sì débàdàn mo rí in tí yàwá yìí náà fi lérò pé bóyá kí yàrá ó ṣàdúrà fún sẹ́rí ọlọ́mọdé ó burú fún yàwá tí wọ́n pilẹ̀ ọ̀rọ̀ yìí ọlọ́mọdé alámọ̀dé wọn dàrú sẹ́rí wọn ló di grace ìyá rẹ̀ ní public kí wọ́n sọ pé bóyá wọ́n rò pé bóyá ìyá rẹ̀ yìí làjẹ́ ti ń ṣe àbí ìyá rẹ̀ ló dà lóporú but sẹ́rí ọ̀tá máa gbàbẹ̀ wọlé tọ́mọ̀tìmọ̀ pé tí yẹn bá kọsẹ̀ lára ìyá ó lè di ọ̀nà mọ́yàn lọ́wọ́ tí wà tí ìyá rẹ bá ti wá jà ní public tẹ tẹ bóyá ìyá ṣe pèlè ọ wọn wà gbàgbẹ wọlé pé ìyá rẹ ti sọ pé kò ní bẹgbẹ pé tọ wọn à máa ṣàwọn àṣàṣì kan pẹ̀lú yọ̀ǹda Allah tí wà tí ìyẹn bá jà nísìn tẹ bá jà ní public bóyá ọ̀rẹ́ rẹ tẹtọ bá ti fọwọ́ bóyá pé lọ́yọ̀ ọdún kan lónìí tí ọ̀rọ̀ rẹ ọba dàrú ọlọ́mọ àlè lọ ohun tó sọ kò ní ọ̀nà kankan kò lóògùn o kò ní kankan tó fẹ́ ṣe o ọ̀sìn lè rojọ́ èèyàn lábòsí fún ọlọ́run ọlọ́run ọlọ́run bọ́ ọba mọ̀ ọ́ dàrú ọlọ́run mọ̀ ọ́ tò tọ́ ọba ti jẹ̀bi rẹ̀ àmọ́sára àwọn tó máa fọwọ́ gbáyà nǹkan míì làwọn máa fẹ́ ṣe jájọ bẹ́ẹ̀ tiẹ̀ lọ́dún kan lónìí tọ́ ọba dẹni gbàgbé ọlọ́mọ àlè ló ah! ń à tọ́ bá jẹ́ pọ́lọ̀ lọ fẹ́ fẹjọ́ rẹ̀ sùn ọ̀ mọ tọ́lọ́hún ṣe ó lè jẹ́ pé ayé lè má gbàgbé rẹ̀ àmọ́ lọ́n lè fa ìsàn kan but ìwọ ti mọ tí wọ́n fẹ́ ṣe ah ta ló ń tẹ̀lé mi sẹ́ni táwọn àwọn ọ̀tá bá ti wá rí pé òkè sẹ́nìkan ti jáde ní public náà ó ti fọwọ́ gbáyà pé òun máa ṣaburú fún ọ àwọn àgbàbẹ̀ wọlé wọ́n máa ṣaburú látẹ̀yìn àwọn máa ṣaburú wọ́n lè gbẹ́bọ wọ́n lè ṣètùtù wọ́n lè máa gún kíní kan lábẹ́rẹ́ wọ́n lè dáná yẹ èrè kan but ẹni tó lérí sí wọ̀nyẹn ni wọ́n máa wò pẹ̀lú yọ̀ǹda Allah wàmáhùn bẹ̀ dọ́ọ̀rí nàbí ìmìnira adín ìlàbí ìsìnlá ló fi jọjá sí tọ́ ọ̀bá ti ní nǹkan kan tọ́ lè ṣe fún yàn má lè rí pé nǹkan rẹ̀ ó bàjẹ́ ní public wọ́n á gbàbẹ̀ wọlé. ta lórí ẹ pé tó ń tẹ̀lé mi ẹ wò ẹ kó kóòlù lẹ́yọ̀ rẹ kó yà yìí o ẹ fẹ́ lọ́jìnà. ta ló ń tẹ̀lé mi níyàwó ẹ̀fí alókè ìgbà tó ti lé degrees màmá rẹ̀ ní public yẹn ká wáyà rẹ̀ lọ kí ìyá rẹ̀ tiẹ̀ kọ́kọ́ bọ̀ ládùá nítorí wájá ká gbé ságbáyé náà ni wípé nítorí ká gbé ságbáyé náà ni wípé ó ti lọ́dọ̀ ìyá rẹ̀ o torí pé ìyá rẹ̀ náà ní kálukú yẹn rí pé bóyá ó bú tọ́lá ẹ̀yin náà ń lo ègésì ẹ̀ pé ọmọ tó jẹ pé òun gangan fúnra ẹ̀ ó ti bóun ni òsè ní sáláì mọ́re sí Àgbàlá Gabriel ẹni tó jẹ pé ìyá rẹ̀ gan inú ìyá rẹ̀ ò dùn sí ìyá rẹ̀ gan ti gbé pèlè ìyá rẹ̀ gan ti gbé sépè ìyá rẹ̀ gan ok àtúnwá publish fídíò yẹn pé ìyá rẹ̀ ti ṣàdúrà fún o sẹ́rí fídíò tẹ́rí tí mo release yẹn ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ rẹ̀ àmì ìbá tó bẹ̀rẹ̀ sí comment why why tẹ́mi fi gbáfà súnà ni mo pera mi why tẹ́mi fi aláwò rẹ̀ kó kúnlẹ̀ fún ìyá rẹ̀ ṣé mo bá wọn ní mùsùlùmí ni ṣé èmi ni mo bí ni ṣé lílọ tí mo lọ́njọ́ thursday hùn wọ́n sọ pé bí mo ṣe bá wọn mo bá wọn ní mọ́ṣáláṣí pé mùsùlùmí ni wọ́n ẹ̀yin tẹ́ ń kọ̀ mi ò rò pé orí ẹlòmíì pé dáadáa ná wípé wá ìtẹ́mi fi gbà kó kúnlẹ̀ fún ya rẹ̀ èmi làwa gbọ́ yé pé ìkúnlẹ̀ fún rẹ ni kì í sáré ẹ̀sìn àwọn ẹni yóò wá ti gbà sílámù ìyá tí wọ́n rán mi di first iṣẹ́ tí wọ́n rán mi náà ni pé kí n jíṣẹ́ fún ìyá rẹ̀ kí n fún màmá yìí lówó yìí kí n sì ní kó ṣàdúrà fọmọ yìí mo sì kówó fún ìyá ìyá bẹ̀rẹ̀ àdúrà báyìí ọmọ wó lulẹ̀ fún yẹ ṣé ibẹ̀ náà ní tí mo sọ pé dídé dídé dídé dídé kí ni tèmi kèé mùsùlùmí ṣebí chọ́ọ̀chì ló ti kúrò ọ̀rọ̀ kúnlẹ̀ tó dàrú mọ́ ẹ̀yin súfì nǹkan kan lọ́wọ́ báwo ni òṣèwá ní dàrú mẹ́ni tí kìí ṣe mùsùlùmí lọ́wọ́ ṣe ibi tí ti pilẹ̀ lọ̀rọ̀ kúnlẹ̀ nígbà tí mo débẹ̀ kí n kà máa sọ fún ẹ pé ìkúnlẹ̀ but ẹ̀yin èèyàn tẹ́ bá ti jẹ́ ọ̀tá èèyàn ẹ̀ ní rí dáadáa ní tẹ̀yìn bá ṣe mistake ìbẹ̀rẹ̀ mọ̀ sọ ẹ̀yin nu ọlọ́run nìyẹn nu ẹ̀ lájọ wa yóò bá yé mi gan sẹ́ni tí ì ọ̀rọ̀ ẹ̀dá nìkan lèmi ọmọ àmọ́ pé kí n rí yẹn báyìí pẹ̀lú tí màá sọ pé màá ọlọ́run mọ kí ni tí n sọ yíyé mi délé yìí lọ. ẹ máa ń tẹ ẹ fẹ́ múnú ọ̀rọ̀ yẹn káwọn onísúfì àbáwọn oníjàlábí máa lò ẹ wo wọ́n sì ní kò èèyàn ló kúnlẹ̀ yìí o ṣé é fọ lórí kì í ṣe mùsùlùmí níjọ́ tá a bá yẹn Sebi kí n tó máa sọ pé islam ọkọ̀ fara yín kọ́kọ́ ju islam orí ẹ̀ náà yín kàn jẹ́ mú ìdí nìní ìgbà tọ́rọ̀ bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ó ní níjọ́ tí àgbàlá Gabriel máa pàdé òun lọ́nà ó ní òun ti mú nǹkan gbogbo téèyàn máa mú lòun ti mú òun lẹ́sìn mọ́ òun kan jẹ́ mú ìdí nìyí ó ní táìmù ìgbà tí àgbàlá Gabriel pàdé òun ó ní òun ò lọ lè rí òun ò wọ chọ́ọ̀chì àmọ́ táìmù tí àgbàlá Gabriel pàdé òun yẹn kò sí ẹ̀sìn tí wọ́n bá ní kó òun ṣe tó òun lè ṣe torí pé òun ti mú nǹkan débi pé òun ní làákàyè mọ́ tẹ́ ẹ bá súnmọ́ mú ìdí ẹ mọ̀ pé ó ní làákàyè jèmi àti yín lọ. ẹni yìí ẹ jẹ́ rí tẹ́ ẹ bá ti ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́ ẹ bá ti fẹ́ dá sí ẹ dá sí ní dá sí tẹ́ ẹ fi mọ̀ pé hmm, mo fẹ́ pàdé àánú ọlọ́run bàbá kọ́lá olóòtú ọ̀rọ̀ tẹ́mi wá sọ rèé èmi náà ni mo kọ́kọ́ give information pé ìyá wa káníkì ń wá wá o ìyá yìí ò sì sọ fún mi ju kí n fún ìyá rẹ̀ lówó kí ìyá rẹ̀ ó ṣàdúrà fún káwá wo kí ni a lè ṣe nínú ètò ìgbésí ayé ẹ̀ wàláì màmá yìí ọ̀sọ̀ jù bá lọ wọ́n ní mùsùlùmí wọn láwọn ti gbé débi táwọn fẹ́ gbé dé ẹ káwa náà gbé pèsè bí mú ìdí ni wọ́n pè kí n tọ́ wọn lọ tó yẹ pé mùsùlùmí náà ni wọ́n tún wọn bí a ṣe mùsùlùmí kódà kí wọ́n má jẹ́ mùsùlùmí ká ṣe ń tọ́lọ̀ ń bá fún wọn lágbára fún wọn ká máa bá tiwa lọ. ìyá yọ sọ jù bẹ́ẹ̀ lọ bàbá Kọ́lá Olóòtú information tẹ́yìn gbé jáde yìí bólẹ́ ti gbọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ rèé. ọlọ́run tí kì í fẹ́ ní tiẹ̀ lẹ̀. fún ìdílé Àgbàlá ọ̀kan nínú àwọn mùsùlùmí ìyá olówó kan ní lẹ́kí ló ní kí wọ́n gbé mọ́ Muyideen Àgbàlá Gabriel wá. wọ́n ní kí wọ́n tó gbé Muyideen Àgbàlá Gabriel wá dọ̀hún kọ́kọ́ lọ rèé gba ìrẹ́lẹ́nu ìyá ẹ̀ wọ́n fi two hundred and fifty thousand ránṣẹ́ sí ìyá ẹ̀ pé kí. bàbá kọ́lá olóòtú àgbàlagbà nìyí amòye nìyí bàbá kọ́lá olóòtú ìyá ìyá níbi ta ló fún yín nípa mẹ́sàn pé ìyá olówó kan sọ pé ká lọ lè gbé mú ìdí nì wá ṣe àfikún wípé wọ́n ní ká gbé ìdí nì wá ìyá wa gbé ni pé kí gbogbo mùsùlùmí náà ó pa kì í ṣẹrù àwọn nìkan kì í ṣẹrù àwọn nìkan. a máa fi ṣòwò. a ti fi ṣòwò ọyá ẹ tinútinú fọmọ yín ládùúà tó bá ṣe wípé ìbínú yín ní tẹ̀ lọ́mọ yín. ìyá ẹ ṣàdúrà fún àgbàlá Gabriel Muyideen mọ bínú o wòlíì àgbàlá Gabriel mọ bínú o orúkọ ti so mọ́ra wọn ni kò sí bá a ṣe lè pè é tó lè ti kódà bọ́ bá lọ mọ́kà tó bá dé wọ́n mọ̀ pé aláàjì àgbàlá Gabriel ni o. ẹ wò mí. ó ṣe rájà ẹ àwọn tó sì ṣe. ṣé ẹ rí i. táwọn sì yóò ṣe rájà ẹ àwọn tó sọ̀rọ̀. ọ̀rọ̀ Muyideen àgbàlá Gabriel. tó fọwọ́ sọ̀rọ̀. ó pàdé aláàánú. wọ́n ìyá yìí fúnya rẹ̀ ní two hundred and fifty thousand gbàrà tó tí wọ́n sì mú dọ́dọ̀ ìyá ẹ̀ ìyá yìí ní Muyideen kọ́kọ́ ní ìdí oúnjẹ àsìkò àtàwọn vitamins ká àsìkò wọ́n gbé lọ síbítù wọ́n lọ yẹ̀jẹ̀ rẹ̀ wò. bàbá kọ́lá olóòtú bàbá kọ́lá torí ọlọ́run ẹ̀yin tẹ́ kì í sọmọdé mọ́ gbogbo tọ́lọ̀ mọ́ kó fẹ́ da ẹ̀yin nìkan lẹ́mọ tó kù tọ́lọ̀ wọn ti ṣe fún yín báyìí ní wíwò táwa ń wò yín lókèrè gbogbo tọ́lọ̀ mọ́ ṣe fẹ́ da láyé ọlọ́run ti ṣe fún yín báríkì àmọ́ ó ṣe da lókù ẹni ìyá yìí padà ìgbà tí Muyideen dọ́dọ̀ ìyá yìí ìyá yìí ní ìyá Muyideen kọ́kọ́ ní oúnjẹ àsìkò àwọn oúnjẹ fítámì kan kọ́kọ́ gbé lọ hospital kan lọ yẹ̀jẹ̀ rẹ̀ wò bàbá bàbá kọ́lá olóòtú hospital wo ni wọ́n gbé lọ ah subhanallah ọ̀pọ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ tọ́jú lórí ẹ̀. aṣọ báàgì ńláńlá méjì jàlámíà oríṣiríṣi ni wọ́n rà fún Muyideen Àgbàlá Gabriel. wọ́n ra jàlámíà ńláńlá àtàwọn aṣọ fún Muyideen Àgbàlá Gabriel. àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú Muyideen ni pé yóò máa jẹ yóò máa mu yóò máa wà ní ibi tó dáa. Thank <laughs> ah sẹ́rí mo fẹ́ ah, ẹ jẹ́ kí n sọ fídíò sẹ́rí orin tí wọ́n ń play kí n ní mi lábó ṣe wà yẹn àwọn orin tí wọ́n ń play kí n kàn yín ǹjẹ́ àmọ́ ti di túláàsì kí n play ẹ̀ bàbá Kọ́lá Olóòtú Allahu Akbar àwọn wo lẹ́fẹ́ kí ni wọ́n dùn sí yín lórí ọ̀rọ̀ yìí tẹ́ fi sọ tẹ́sọ̀ yìí àwọn wo lẹ́yìn wáyọ̀ nù wọn ẹja gbọ́ tán aṣọ kò ṣeé fún Muyideen Àgbàlá Gabriel. wọ́n ní five million nìyá owó tí ń jẹ Muyideen tí ń pariwo pọ̀ nídìí five million. wọ́n ní kó fọkàn balẹ̀ tí ọba ta tẹ́tẹ́ tí ò mutí tí ò ta tẹ́tẹ́ fún odidi oṣù mẹ́fà. wọ́n máa kọ́wọ́ sí i lápò wọ́n máa fún ní gbogbo nǹkan tí ń fẹ́ wọ́n gbé lórí sọfẹ́ ní. wọ́n gbé Muyideen Àgbàlá Gabriel wọ́n gbé wọ́n ti gbé lórí ìṣọ̀kan tí ọmọ sọ tọwọ́ tẹsẹ̀ báyìí. ìsọ rẹ̀ kìí ṣe pé wọ́n mú wọn dé mọ́lẹ̀ lójú kan náà o ó fìrì láti máa lọ <laughs> ṣùgbọ́n àwọn kan ń mọ́nítọ̀ rẹ̀. bàbá kọ́lá olóòtú bàbá kọ́lá olóòtú kí ló mú yín ṣe léyìí wọ́n dẹ̀ gbà yín láàyè irú nǹkan yìí lórí rédíò tẹ wà àṣì rédíò pírẹsẹ́ńtà àṣì àgbàlagbà àṣì olóye onímọ̀ gbajúgbajà ìlú mọ̀nká ẹni tọ́lọ́run bá ti kẹ́ ṣé ó dáa kẹ́ pass information tí ò rí yìí. ọ̀mùtí ò sì gbọ́dọ̀ ta tẹ́tẹ́ láàrin oṣù mẹ́fà tó o ti mu títọ̀ ta tẹ́tẹ́. kò lè yí lẹ́rù bó ṣe. a jẹ́ pé. kò lè lọ sọ bó ṣe ìbára ọjọ́ ṣẹlẹ̀ bí àná. ọgbà owó ọgbà five million tó fi bẹ̀rẹ̀ bísíǹsì ẹ. ọmọ kírun tó o ti ń kírun gbogbo tó o fẹ́ lòun tó o fẹ́ ná láàrin oṣù mẹ́fà ọmọ kírun bá ọba ti ń kírun. bàbá Kọ́lá olóòtú ẹ̀yin náà sì bímọ tiyín kọ́lọ́n já àwọn ọmọ tiyín náà ọlọ́mọdé wọn pàdé aburú kọ́lọ́n já àwọn ọmọ tiyín náà yín ẹ̀kí wọn yín ẹ̀dúmọ́ fáwọn ọmọ yín náà pa yín lẹ́kún. nǹkan yọ̀ ká ní mo rò lórí ọ̀rọ̀ yìí àníyàn mi lórí ẹ̀ ni wípé bóyá ẹ ní láti pass ìlú information yìí láti lè jẹ́ káwọn míì tí wọ́n bá ní èrò láti ran ọmọkùnrin yìí lọ́wọ́ kí lè bá káwó orí wọn kù ká lè bá dáwó orí wọn ká lè dì í mú ẹ má gbàgbé pé ẹni tọ́lọ̀ ń bá kọ pé yóò ṣe ni lóore yóò ṣe bẹ́ẹ̀ ti lérò pé expectation ti yín ni pé bóyá five million ìṣòro ẹ̀ ọlọ́run lè padà ní kọ́mọ ọkùnrin yóò padà di ẹni tó jẹ́ pé yóò máa ná ten million naira pẹ̀lú ìrọ̀rùn àkọ́kọ́ náà àwa gẹ́gẹ́ bí mùsùlùmí báyìí ṣe lérò pé bóyá wọ́n fẹ́ tàn Ma, ń pè mú ìdí nìkan wọlé nsìn inshàlá ọlọ́dà kún kó fún láàyè kójú gbé ǹjẹ́ àwa sẹ́rí àwa gẹ́gẹ́ bí mùsùlùmí wọn kì í tẹ̀yẹ̀ gba Islam àwọn fídíò kan ibi táwọn àfáàwà kan àtẹ̀mí náà àti gbogbo wa tá a ti ń ta fíìwù rẹ̀ tẹ́fì mọ̀ pé fúnra rẹ̀ ọ sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́fì mọ̀ pé orí ẹ̀ pé ju èmi àti yín gan lọ láwọn sáìdì kan ìkankan ò ṣe ó sì sàwọn àlàyé kan tó ṣàlàyé sábàbí tí ọlọ́run ọba lu àgbàlá Gabriel fún nínú ìgbésí ayé òun ó sọ̀rọ̀ débi wípé ó ní ọlọ́run lu àgbàlá Gabriel nínú ìgbésí ayé òun pé òun ò ní mu tí mọ́ òun ò ní mu kú mu mọ́ ó ní sábàbí tọ́lọ́run lu àgbàlá Gabriel fún nínú ìgbésí ayé òun àmọ́ tó bá jẹ́ pọ́lọ́run bá lu àgbàlá Gabriel ní pòun ò nílé láyé ni kò gbọ́dọ̀ jọ jásí pé àgbàlá Gabriel náà ni ó ṣe bóun ó ti nílé òun náà ni ó tún wá gbà ó ní tó bá jẹ́ pé ọlọ́run bá kọ pé àgbàlá Gabriel ni ó jọ ní sábàbí tóun fi fẹ́ yàwó láyé ni kò gbọ́dọ̀ jọ jásí pé àgbàlá Gabriel ni ó fẹ́ yàwó fóun òun náà ni ó tún wá gbà ó ní bóun ṣe wá wà yìí Islam náà ni wọ́n bí òun sí àwọn ọ̀rẹ́ tóun ní tẹ́lẹ̀ láàárọ̀ ọjọ́ òun àfáà ní gbogbo wọn. ẹ díẹ̀ ń fún ilé ní total blocking kí ni kàwọn ọmọ ọba Bímbọ́lá ọ nídìí total blocking ọ̀ tó rí èmi ọba yín sọ̀rọ̀ blọ́gà àwọn francais ń bíbà yìí kí lọ wá débi. ọmọ ọba bí n bọ́lá eh, ọ nídìí total block. total block ní fún ọ. Eh. Ah, so ọ ti delete comment rẹ ni mo fẹ́ kọ́kọ́ gbá eléyìí sí kìnìún náà mo ti rí mashallah ọmọ ah, akẹ́ ó ti delete ọwọ́ ń bẹ́ẹ̀ ọ̀dàbọ̀ tó ta bùlọ̀kẹ́ ọ̀ tó ní péjì yìí mọ́ ọ ti lọ báwọn <laughs> èmi ọ̀fàlù èrò èèyàn wọn ti kọ́dà wọ́n ń wò ó tẹ́lárí èèyàn táwọn wò kí ni tèmi pẹ̀lú yìí ẹ lówó kẹtẹ fẹ́ fún mi ni àwọn bàbá sẹ́ monetize péjì àwọn olówó kankan tá à ń gbà àwọn èmi ò nídìí kí n bàbá ìfọ̀rọ̀ báyìí create content kò ní kò ní content tí ó sọ mi dolórí ibú tí ìfi tí ìfi ní bá àwọn ọlọ́run pàdé ọlọ́mọdé bá wọn create àwa ń bá yín dá sí lágbègbè tó yé wa ni tí ọba sí ọ̀rọ̀ tí bàbá kọ́lọ́ olóòtú sọ èmi ò ní dá sí kankan àmọ́ òwúrọ̀ náà náà ni. sẹ́rí ìpè mú ìdínì sí ká ìntàfíù rẹ̀ ká béèrè ọ̀rọ̀ ó nígbà tí wọ́n bí òun inú ìsìlámù náà ni wọ́n bí òun sí àwọn àáfàá lọ́ọ̀rẹ́ òun ó ní òun ò ṣẹ̀ṣẹ̀ kankan míì tójú ìsìlámù lọ àmọ́ ńgbà tó yá tó ń bẹ̀rẹ̀ ó ní ìsìlámù yìí náà lòún sì nífẹ̀ẹ́ jù àmọ́ngbà tóun ti bẹ̀rẹ̀ sí mu nǹkan kí Àgbàlá Gabriel yóò tó pàdé òun kò sí ẹ̀sìn tí wọ́n bá pè òun sí ń gbà òun tóun lè ṣe ẹni sùúrù a sì níbi twenty a sì fifteen to twenty minutes tá a máa fi kírun mú bọ̀ ṣẹ́gbọ́n ṣẹ́gbọ́n ó ní ìgbà tí Àgbàlá Gabriel wá pàdé òun tó invite òun sí church tóun fi lọ ó níyẹn ló jẹ́ kóun ó dèrò òun dèrò church ó ní àmọ́sẹ̀ wàá mọ̀ yìí pé kádàrá ọlọ́run pẹ̀lú ntọ́sẹ̀lẹ̀ ipe ẹ̀sìn tó wù ú gangan lọ́lọ́run fẹ́ kóun ó ṣe oní tí oní tó ṣẹlẹ̀ yìí tí ó bá ṣẹlẹ̀ ó lè ṣe é ṣe ẹ̀sìn tó wù ú tọ́lọ́run kọ́ ọmọ gangan òun ò ní ṣe mọ́ a padà play video kọta lọ́yọ̀ ẹgbà tí àníyàn tiwa ó ní pé tá a bá rí èèyàn kì í ṣe pé àárín èèyàn ló mọ́kà bẹ́ẹ̀ tí ni wọ́n ní wọ́n rà ló mọ́kà wọ́n fún five million yìí wọ́n àyè tẹ̀yìn gbà sílám ẹ̀jọ̀ gbọ́ yé náà ni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 أصلا أنا رسول الله صلى الله على رسول الله لا ولا قوة إلا بالله لا ولا قوة إلا بالله لا ولا لا قوة إلا بالله لا ولا لا قوة إلا بالله الله أكبر الله أكبر لا إله إلا الله أمر بأس دعوة تتم وصلاة الكلمات ومن وسلم hello hello maaleykum salaam tula ẹ ẹ pè mí padà mo wà mo wà mo wà mo ń ṣe program lọ́wọ́ ni. mi ma bóyá ń tẹ̀lé mi kí n sọ ti ọ̀rọ̀ yìí bóyá máa padà tún kọ̀ntínú ẹ jẹ́ kan ẹ jẹ́ n bá débi tó bóyá n bá kọ̀ntínú máa ṣe wá ìfáàtì mú ìdí nìkan gan wọlé. sẹ́rí tájẹ́tì tiwa ni pé alẹ́ fi sọ́ra sọ pé fáwọn láàyè láàyè àdíyà kan láàbù bí kàró jùlọ wáhìdàn khairu laka min an yakuna laka umurun na'am tẹ́lẹ̀ kan bá fi mọ̀nà tó bá gbọ́ ìsìlámù yìí látàrí ìyẹn kan ó lóore fún ìyẹ̀dú kéèyàn fi ràn kún mí olówó iyebíye Ah, sàrámù tó la wàhálẹ́kùn àwọn obìnrin tí ń jiyàn di ojúmọ́ rẹ̀ ṣe dáadáa lè wà apá àṣepọ̀ ọdún àwọn ẹ̀mí ọ̀sọ̀ pẹ̀ ah, ah, ẹ̀lẹ́ náà àwọn ọmọ mi ń kọ́ eh, bẹ́ẹ̀ ni ẹ̀dọ́dẹ̀ ẹ̀lẹ́gbà àwọn ìwọlé náà tájẹ̀tì tiwa ni wípé alẹ́ bisala sọ pé gbogbo ẹni tó bá mọ̀nà látara mùsùlùmí kan wà alẹ́ bisala tó la àà obìnrin ti jiyàn jojúmọ́ à ah, àmọ́ràn fọ́sọ̀ pọ̀ jiyàn ni <laughs> yóò rọrùn Inshallah. sẹ́rí ẹ̀yin mùsùlùmí kan tí ẹ fẹ́ gba ìtàjẹ ẹ̀yin kan lẹ́yìn sọ pé wọ́n ti fẹ́ sọ̀rọ̀ yìí dọ̀rọ̀ ẹ̀sìn o tó bá jẹ́ pé káwọn náà sọ mú ìdí nìyẹn dẹni tí ọmọ lọ chọọchì yẹn yẹn wáyé táwọn fi gbọ́ pé tẹnìkan populist pé wọn ní ẹnìkan ló ń interview rẹ̀ àwọn ọmọ ẹni tó gbé sẹ́lẹ̀ ń tọ̀ ń tọ́lọ tọ́lọ tọ́lọ pàdé ẹni mọ́sálásí tọ́lọ tọ́lọ tọ́lọ tọ́lọ rìkọ́dù ẹ̀ tọ́pọ̀sì àmẹ́tọ̀ àmọ́ tó bá jẹ pé ẹ̀yin náà ẹ rò pé humanity before religion ni pé okay ó ti di Islam wáyé tí ọ̀rọ̀ pé wọ́n ti sọ́ di mùsùlùmí wáyé tó fi dogun ṣèbí kẹ́lẹ̀ kọkùnrin ó rédíò kọ́bìnrin ó rédíò ṣèbí kẹjọ sáà but why tẹ́yìn mùsùlùmí kan wá fi ń gbada ta tẹ́yìn ọ̀gbọ́ ẹ̀sìn ti ń yé pé ha wọ́n ti fẹ́ sọ dọ́dọ̀ ẹ̀sìn why tó fi jásí pé tájẹ́ẹ̀tì tàwọn tàwọn tòun yẹn gẹ́gẹ́gẹ́gán òun náà ni pé mo ń bọ̀ ẹ ẹ dúdú mo ń bọ̀ mo rò pé yóò yá mi ni why tó jásí pé àwa mùsùlùmí là tún wá ń gífù opportunity wípé wọ́n ti fẹ́ sọ dọ́dọ̀ ẹ̀sìn o wọ́n ti fẹ́ wá ìtọ́já sí pé àwọn kan wọ́n rí fídíò rẹ̀ bóyá níjẹta níjẹta àbí lánàá tí wọ́n sẹ́ẹ̀dì ẹ̀sìn mi lánàá náà ni tí wọ́n sẹ́ẹ̀dì ẹ̀sìn mi pé ọmọ yìí ẹnìkan pọ́sẹ̀ pé ó kírun á ah! àwa ò bá yín dragi ọ̀rọ̀ competition káwọn bá yín ṣe pé wọ́n ti sọ́ di mùsùlùmí o wọ́n ti sọ́ di kíníkan o ọjọ́ já sí pé ibi tá a bá sẹ́dé ṣèbí àgùntàn ti wá ní ṣèbọ́n máa wálé lọ́yẹ kọ́jẹ́ tí mú ìdí nìbá padà dẹni tó ń kírun padà ṣèbọ́n máa wálé ni. fọwọ́ láì anabi sàn sọ̀rọ̀ wíbẹ̀ anabi ni mo búra lórúkọ ọlọ́run láàyè àdíyà kan lá òbí karọ́ jùlọ àwọn àhìdá tọ́lọ̀ bá fẹ́ nìkan mọ̀ náà látara rẹ̀ tó bá gbọ́ ìsìlámù yé khairu laka mini an yakuna laka humuru na'am ó lóore fún ọ ju kí ju kí ọfi rànkún mi olówó iye bí iye ṣe sàrà lọ sẹ́rí tájẹ̀tì tiwa lára rẹ̀ pé bóyá yín kí mùsùlùmí ò di mùsùlùmí ó láǹfààní kankan fún gbogbo mùsùlùmí ni ṣé ìjẹ àbí lánàá tẹ́ rí tán ló kírun yẹn látàná yẹn ọlọ́run ti wá ní ìgbà tí mú ìdí ni ti di mùsùlùmí ayé mùsùlùmí lẹ yóò kò sí ìyà fún yín mọ́ látọ̀ nílẹ̀ ogun mọ́tò ọ̀fẹ́ bọ́ bá di mùsùlùmí forí rí ara ẹ̀ gbọ́dọ̀ ò kírun mọ́ òun fẹ́ máa lọ gbọ̀gún ìṣòro ayé rẹ̀ àmọ́dọ̀ mọ́ jẹ́ kí orí burúkú kò lè wá lórí alukufuru bádàlì ìdáyà sallallahu minna ọlọ́run dákun mọ́sà sọ gbogbo wa ń bẹ̀ pé ká di mùsùlùmí ká sì tún wá da bọ̀rìṣà but ẹ̀yin mùsùlùmí ẹ má dúndò pé tábà ok tábà fẹ́ dá sọ̀rọ̀ ọ̀rọ̀ tó kẹnu tó báyìí mú ìdí ni tábà táwa bá fẹ́ dá sí sé èmi àwọn sẹ́wà sọ pé ẹ mú lọ chọ́ọ̀chì padà ẹ jẹ́ kó máa lọ lè bá gbà láàrẹ̀ lọ kó máa lè bá wọn pàtẹ́wọ́ ṣé ń tẹ̀lé ṣé orí mi yìí ni ìyẹn àfa yìí ti fẹ́ sọ́dọ̀ rẹ̀ sìn rárá ọ̀rọ̀ eégún ni ìbá sọ́dà àwọn àfa humanity lẹ pè ni humanity before religion yorùbá wàhálà ẹ fẹ́ràn tàjẹ́ ẹ fẹ́ràn tàjẹ́ ẹni tí ó máa tà yín tí ó máa gbàdúrà kankanlẹ̀ ẹni tí ó máa tà yín ẹ̀ á ò lẹ ìgbà tó di mùsùlùmí láti jọ láti jọ thursday yẹn tọ́lọ́run ti ní kó gba islam padà láti rò pé tá a bá ní kápítà ó ti di mùsùlùmí o àwọn celebration kankan ò sí ń bẹ̀ torí pé oríire rẹ̀ ni kì í ṣe fọ́wà. adábù tiwa dẹ̀ kọ́ ni pé ṣe a ní ṣubú fún Àgbàlá Gabriel ni a nídà kọ́lọ́ má gbé ṣubú láíláí ìmọ̀nà tá a bẹ lọ́rùn fún bàbá kọ́lọ́ olóòtú ọlọ́run bá a ṣe fún Àgbàlá Gabriel náà àmọ́ tó bọ́yá yín ó ti di mùsùlùmí ẹ̀yin àṣẹ́ntí wọn àwọn mùsùlùmí náà ní bẹ̀lá bẹ̀rẹ̀ àwọn ni wọ́n kọ́ èyí ó sì jẹ́ni tí wọ́n àánú ọlọ́run ẹ̀ sì kọ́ yẹn ẹ̀sẹ̀ ẹni tẹ̀ mọ̀ pé ó sọ̀rọ̀ fẹ́ni yìí pé àwọn akọ́ sí yẹn pé kọ́mọ kọ́mọ mo tún ṣe fídíò mo ní sáwọn kan náà náà ń bẹ lábẹ́rẹ̀ tí wọ́n ní kọ́ máa sọ pé ẹ̀wọ̀n ẹnìkan fẹ́ pa ọ́ ẹnìkan fẹ́ ṣe kinní ẹ wá wò lánàá ibi ni màá dúró tí màá fi lọ kírun náà lánàá alẹ́ ìjẹta àbúrò mú ìdí nìyí ọmọkùnrin yẹn wọ́n ń pè ní sodiq wọ́n lọ àwọn ká àtàkì e, wọ́n lù wọ́n ṣe léṣe gbogbo ìbàdí sam lánàá hospital ọmọ yẹn wà àbúrò mú ìdí nìyí sodiq hospital lọ wà àwọn rò pé báwa ṣe fẹ́ mú ọ̀rọ̀ yìí báwo ló ṣe ṣẹlẹ̀ tó fi àtàkì ẹ ó ní àwọn ènìyàn wọ ọgbẹ mọ́tò black bàtà ọgbẹ mọ́tò black wọ́n wá àtàkì wọ́n wá ní ẹ̀yin lọ mú mi dín ìbẹ̀yà rẹ̀ àbí ìgbà tó wọn wá fẹ́ escape mọ́ wọn lọ́wọ́ wọ́n padà lá nǹkan mọ́mọ́ yìí lẹ́sẹ̀ ẹ̀jẹ̀ ní wọ́n padà dípò láàdì hospital ah, ẹ jẹ́ kí kájẹ́ káwọn èèyàn mọ ibi tọ́rọ̀ yìí ń lọ o ẹ̀yin yìí ẹ̀ ṣèfù o Muyideen gangan fún rẹ̀ Muyideen wa ní aláàjì mo ní náà ó ní ẹ ọmọ ẹ Muyideen tẹ́ ẹ̀ sọ́kẹ́ yín ẹ ó fi ibi sólóore ẹyin ẹ mú lọ ẹnìkan ní kẹ́mi káwa tó kí Muyideen tó bá àánú pàdé àfi ká mú un lọ́dọ̀ àgbàlá àgbàlá Gabriel jọ́ lọ́hùn ni ṣe Àgbàlá Gabriel náà lè dúndò pé gbogbo àwọn tóun náà bá ṣẹ̀ rí láyé àfi kó wọn dọ́dọ̀ wọn sọ òun náà lè káyé wọn ni báwo lẹ́yìn ṣe mọ̀ pé kí ló fi ṣe Àgbàlá Gabriel ẹ̀yin náà ọmọ tí. mi mọ bẹ́ẹ̀ ṣe rí báyìí ilẹ̀ Yorùbá mi mọ bẹ́ẹ̀ ṣe rí tó bẹ́ẹ̀ mú ìdí ni wá ní àbúrò tí wọ́n nà yìí ó ní ẹ má jẹ́ ká di ẹrù ẹrù ẹni ẹrù tí èsì ẹrù ẹlẹ́rù mọ́ tiwọn ó ló lè má dá wọn ó wá ní àbúrò òun yìí náà iṣẹ́ tí a rò pa á ṣe lára òun á ṣe lára àbúrò náà pé táìmù tó náà ń bọ̀ wá lé létà wá ní wípé a lè sọ àwọn tí wọ́n àtàkì ẹ̀ àwọn èèyàn kan lè kákàlè gbàgbẹ̀ yẹn wọlé ó lè má já wọn tá a rò mú ìdí nì gangan lọ́sọ̀ yẹn o ṣètò ẹgbẹ́ àwọn àtàwọn àwọn jẹ́ blọ́gà bíi ti ń sẹ̀fẹ́ àti àtọ̀ wàhálà ti dé o wọ́n ti lu sọ̀díìkì o wọ́n ti lẹ́gbàá àwọn òsì fún yẹn àwọn ò sí fún yẹ àwọn ò sí Facebook fún dáadáa àwọn ò sí Facebook forí ibú mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ẹ̀yin ọmọ ti sí màá wá máa gbóná ju ti John lọ a sì ní táìmù. ṣé tó bá jẹ́ pé wọ́n ń wá ṣubú àgbàlá Gabriel náà ni ṣé bí wọ́n ṣe rí pé wọ́n àtàkì àbúrò rẹ̀ yẹn sóun náà ò ní ti ṣe fídíò látàná wọ́n ti tún wọ́n ti wọ́n ti àtàkì àbúrò wọn ẹ̀ ti tún gbé e àbúrò náà sọ̀dí kìnìún ọlọ́ba fún lọ́la láàfíà mú ìdí nìlọ́padà tí wọ́n jẹ́ yíwa pé à ká ní sùúrù àbúrò yìí náà òun náà nídìí ká bẹ̀rẹ̀ kọ́ lọ́hún dákun kó bóun tún ṣe náà ni. tọ́ba jẹ́ pé ẹ fẹ́ kí Àgbàlá Gabriel àti Muideen kí wọ́n sẹ́tù náà ni ṣebí aláàjì Oríyọmí Hamzat eh, Oríyọmí Hamzat náà ni wọ́n ti gbìyànjú lórí ìyẹn kọ́nà má ba dáadáa wọn jẹ́ ṣebí wọ́n ti pè wọ́n papọ̀ èmi náà tó wá sọ bí programu mi mo ní tẹ bá ma tẹ ẹni tó bá lè fún ẹni tó bá lè fún mi nọ́mbà direct line Àgbàlá Gabriel mi gẹ́gẹ́ wà lókè lọ́wọ́ àwọn ọba àdàjẹ ẹ̀sìn ni wọ́n ti gbọmọ wọn padà wọ́n ti ṣe kíní kan fi Jésù yé kọ̀gbọ́ yé nu àwa náà fẹ́ fọlọ́ yé bàbá kọ́lọ́ olóòtú wa nítọ̀ ó ti fẹ́ di kíní báyìí ọ̀ competition báyìí o a táwọn mùsùlùmí náà báyìí tó gbé débì kan ọlọ́mọdé ó tún padà láti lọ́dọ̀ àwọn abọ̀rìṣà ṣé ń tẹ́ ìroró nìyẹn sẹ́rù pé owó àbí ájì kan lẹ́fẹ̀ẹ́ ń tàṣẹ pé láti kó fi gbà sílámù ni. mo ń padà bọ̀ wá èyí wàá pe mú ìdí nìkan wọlé ṣé kí n cut off ni àbí ká padà tún bẹ̀rẹ̀ fresh ṣé mo lè cut ẹ̀ báyà rí mo lè ẹ fún mi mọ́ra o kò yé mi sí ni o ṣé kí n cut ẹ̀ kí n padà wá bẹ̀rẹ̀ padà in the next twenty minutes àmà kí n ò tán màá padà pèrè ìwọ̀n àpè mú ìdí nìkan wọlé. kí ni mọ̀nà tẹ́ mú wa kí n kọ́ tiẹ̀ báyìí àbí kí n yẹn ń di ẹ̀ báyìí. ok ẹ jẹ́ kí n mọ̀ ṣé kí n ẹ̀ ń di ẹ̀ báyìí kí lè yí lọ báyìí ká padà wá tún bẹ̀rẹ̀ kí n padà wá ń ta kí n padà wá pé mú ìdí nìkan kan wọlé. torí pé bàbá kọ́lá olóòtú ni wọ́n ti báyìí wọ́n ti fi mú ìdí nìsí kọ́sítọ́dì dépò pé wọ́n mọ́nítọ̀ rẹ̀ ah bàbá kọ́lá olóòtú tọ̀ wọ́n ní kí n kọ́ tì àánú ọlọ́run ní fi in the next ten minutes ẹ máa retí mi padà.